ẹ káàbọ̀ padà lẹ́yìn ìgbà tí a ti fẹnu ẹ̀kọ́ lọ́gírísìmù gúnbì kan lórí ìtẹ̀lé olójoojúmọ́ wa yìí ní báyìí a mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ aládìídùn mìíràn sọ́ọ̀d nínú fídíò yìí àti àwọn eléyìí tí ó mọ̀ tẹ̀lé máa máa ṣàlàyé àwọn ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀kọ́ tí ó rọ̀ mọ́ sọ́ọ̀d ẹ bá mi ká lọ. ìgbà tí mo ṣàlàyé indices fún wa tí a dé ibi root mo sọ fún wa pé ta bá ní square root of nine gẹ́gẹ́ bí àpẹẹrẹ kí ni mo pe o Eh, ọ̀nà ọmọlẹ̀ lè gbà ṣe ní yorùbá ẹ rí pé square root of nine lánàá bí mo ṣe sọ òun náà ni pé kí ni kí ni nọ́mbà tó ẹ pé tẹ ẹ bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún yín ní three ẹ eh, tí ó mọ̀ fún yín ní nine àmọ̀ pé òun náà ni kí ni o òun náà ni three ẹ eh, tàbí kí ni tàbí kó jẹ́ minus three mo rò bó ti yọ abáwọn. so gẹ́gẹ́ bákan náà wẹ̀ kápẹ́yìn bá ní square root tí bá ní cube root sótíé bẹ́ẹ̀ a mo ní kibrut ọf of eight gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣẹ̀gbé tá a bá fẹ́ ṣe èèyàn náà ní Yorùbá òun náà mo túmọ̀ sí o kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí mọ fún mi ní eight kí nìyẹn ẹ rí ni o tó ti bá ní two times two times two yóò mọ fún mi ní eight ẹ wá rí àwọn o square root ni o cube ni o a máa pè wọ́n ní irú àwọn la ń pè ní radical bó wá ní kápẹ́ bá nírú rádíkà yìí ń square root of two kí ni nọ́mbà tó yẹ pé tẹ́ bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ fún mi ní two tàbí tí bá tiẹ̀ ní cube root of three kí ni nọ́mbà tó yẹ pé tí bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ fún mi ní three ẹ peru i pé irú àwọn nọ́mbà báyìí ó nira láti wá o kódà a lè má rí i ti yé báwọn sẹ́ríra àwọn nọ́mbà tó bá jẹ́ pé rádíkà ni wọ́n tó wá jẹ́ pé a lè wá bóyá square root wọn ni àbí cube root wọn ni a lè gbà sọ root tí wọ́n ṣe kí ni o tí wọ́n ní lára wọn ẹ rí i pé square root of nine nísìn a ti gbà sọ root yẹn lára rẹ torí square root of nine náà ni three nítorí a mọ̀ pé three la máa multiply pẹ̀lú three tí ó fi mọ̀ fún wa ní nine so cube root of eight a mọ̀ pé two ni a ti gbà sọ cube root yẹn kò lọ ní ara rẹ̀ kò fún wa láti gbà lára kí ni o lára two ẹ wádìí irú àwọn nọ́mbà báwọn tó jẹ́ pé rádíkà ni wọ́n o ṣùgbọ́n tí ò ní mọ rọrùn fún yín láti mọ ṣe kí ni láti sọ ọ́ di nọ́mbà tí ò ní ní rádíkà mọ́ òun láà pè ní kí ni o òun pè ní sọ́ọ̀dì gẹ́gẹ́ bí àpẹẹrẹ square root of two sọ́ọ̀dì ni o square root of five sọ́ọ̀dì lòun náà square root of three sọ́ọ̀dì ni o square root of seven sọ́ọ̀dì ni o tó ti yá báwọn so ní àkótán ajá sí pé gbogbo àwọn nọ́mbà tó yẹ pé wọ́n jẹ́ kí ni o tẹ ẹ bá wọnú rádíkà yẹn tí ẹ wá ṣe perfect square ló wà nù rẹ̀ orú àwọn nọ́mbà yẹn tí ẹ bá ṣe perfect square ajá sí pé kí ni o sọ́ọ̀dì ni ọmọ jẹ́ káwá lọ́ọ́ mọ́ o yìí o eh, irrational number ni wọ́n ẹ rí i pé a ti ṣàlàyé irrational number fún wa tá a bá gbàgbé eh, a ní irrational number làwọn nọ́mbà tí wọ́n ṣe irrational number kí dẹ̀ ni rational number rational number ni àwọn nọ́mbà tó ipa lè ṣe kí ni o ta lè kọ lágbọ́n ní báyìí wọ́n yọ látara ratio àwọn nọ́mbà ta lè rationalize tó ti máa ń pé bíi p divided by q tí q wo ní mọ jẹ́ kí ni o tí q wo ní mọ jẹ́ òdo ẹ pé tí q wa bá ti jẹ́ òdo kí la máa ní ẹ a máa ní undefined tó ti tó ipa lè kọ nọ́mbà kan ta lè kọ lágbọ́n ní fraction rational number ni two over three rational number ni o one over three rational number ni o mo rò bó ti yé so kódà root four rational number ni torí root four kí ni padà di two two two sí ń ṣe kí ni o two over one mo rò bó ti so rational number ni ẹ wá tẹ ni o so ní fraction form ẹ̀hẹ́n jẹ́ pé yóò nira fún wa láti rationalize ni number so gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun náà ni pé èyí tó kọ́mọ̀ jù òun náà ni pi wa o ẹ rí i pé wọ́n kàn máa ń kọ pi bí twenty two over seven ẹlòmíràn máa gbẹ ṣe bí pi ṣe bí twenty two over seven ní twenty two over seven fraction náà sì lòun náà rárá o kìí ṣe twenty two over seven gangan ló fún wa ní pi ṣùgbọ́n wọ́n fraction tó súnmọ́ pi òun náà ni twenty two over seven approximate value rẹ̀ mo rò bó ti yọ abáwọn so pi yóò mọ̀ jẹ́ kí ni o òun náà mọ̀ jẹ́ ẹ́ irrational number nínú àwọn irrational number òun náà kini root two ẹ bá tẹ calculator yín root two ẹ eh, àwọn nọ́mbà tẹ mọ rí kò dópin o àwọn nọ́mbà àwọn kò ṣe kí o nínú àwọn tẹ fi lè mọ àwọn irrational number náà ni pé kini o fraction rẹ decimal tí ó mọ ní kò ní mọ lópin yàtọ̀ sí kò ní mọ lópin ìgbà mìíràn kò dandan kí decimal lópin ẹ lè ní recurrence decimal gẹ́gẹ́ àwọn tó bá jẹ́ pé recurrence decimal báyìí ni wọ́n tí mo la lè kọ́ báyìí ajá sí pé àwọn yẹn rational number làwọn decimal number tó yẹ pé kò lópin ṣùgbọ́n rí ọkọ pé three àti three rí ọkọ báyìí so ìyẹn ò rational number ni bẹ̀tọ́ báyìí pé decimal number ni kò lópin kèé sí ìtúnṣe recurrence decimal ajá sí pé irrational number ni o àdìyàtí wa mọ̀ pé àwọn sọ́ọ̀dì náà àwọn nọ́mbà tó bá jẹ́ rádíkà tá a lè wá wọn aláwọn la máa pè ní sọ́ọ̀dì ajá sí pé tíyẹn bá ti yé wa a lè sọ pé gbogbo sọ́ọ̀dì òun náà ni ó mọ̀ jẹ́ kí o òun ni ó mọ̀ jẹ́ irrational number o ṣùgbọ́n kì í ṣe gbogbo irrational number ni ó mọ̀ jẹ́ sọ́ọ̀dì òròbó ti yé mi báwọn finance irrational number ni o ṣé sọ́ọ̀dì ni kì í ṣe sọ́ọ̀dì o root two ni ṣé irrational number ni irrational number ni mo lérò pé agbọ̀yé báyìí so agbami táti wọn ṣe kí ni o agbami tá a fi mọ ṣe iṣẹ́ lé ní nìyẹn jẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa sọ́ọ̀dì ó wá ní àwọn òfin oríṣiríṣi tó dì mọ́ sọ́ọ̀dì o ó ní àwọn òfin oríṣiríṣi tó dì mọ́ kí n tó di pé a iṣẹ́ lórí rẹ̀ inú òfin aláwọ̀kọ́ eléyìí tí mo fẹ́ ká mọ̀ lérí rẹ̀ òun náà ni pé kí ni o ẹ wò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ kápẹ́ bá ní square root of two times square root of two torí a tún lè gbọ́ yé tẹ́ bá ní sod tó pé n tó wà nínú radical yẹn àbí tá a bá ní sod tẹ́ bá multiply sod papọ̀ mọ́ra wọn tó jẹ́ pé tí ń bẹ nínú radical yẹn rational number ni tẹ́ pé tó ń bẹ nínú radical yìí gangan two ni tẹ́ bá padà multiply àwọn méjèèjì papọ̀ á padà máa ní rational number gbẹ̀yìn tí mo fẹ́ fàyàn bíbá yìí ni pé tá a bá ní square root of two times square root of two tàbá ṣe fẹ́ mọ dátọ́ wa láàmú àbí ká mọ wéṣítì tọ́ wa ẹ mọ̀jà sọ pé a lè sọ pé root two kò sí láburú ń bẹ̀ so ti ajá sí pé tí n bá sọ pé root ní ìsìn ẹ̀yẹ́ mọ̀ gbọ́yé sí pé square root of two náà ni mo ń ṣe gíní o òun náà ni mo ń sọ so ajá sí pé root two times root two ṣe ń pé root four ni àbí ẹ mọ kí n tó kọ òfin eléyìí kọ́mọ́ dàrú pé torí a ṣe kí o a gbé òfin lórí níta àti